tẹ̀lé súnà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìgbò alìkìyàmà olùwọ́ mọ́sá ka ẹnìkọ̀ọ̀kan wa náà kúnnú àwọn tí ó ṣoríire bẹ́ẹ̀ àmín naam ibo ni ìgbọ́ládé naam. فحصبت فحصبت فحصبت من صلاتها ورجعها عبد الله بن عمر كما أمره رسول الله صلى الله عليه وسلم نعم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه كتاب الطلاق ọ̀rọ̀ ohun tí a ń pè ní atolak ìyẹn ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ń ti so ọkùnrin àtobìnrin pọ̀ nínú sharia islam òun ni igi àbí an-nikah nínú míza ẹ̀sìn islam léyìí tí ó sì nú àwọn ẹ̀sìn míì nínú àwọn ọ̀nà rọrùn tí ìsìláàmù ní tí ò sí ń bò míì òun ni pé ìsìláàmù ni ẹ̀sìn tó súnmọ́ àdámọ́ ọmọnìyàn àdámọ́ ọmọnìyàn ni pé <clears throat> bọ́lọ̀ ń bá ní káwọn méjì ọ papọ̀ lọ́kọ àtìyàwó léyìí tó ṣe pé ntí òǹkálukú wọn ń wù níwà kí wọ́n tó fẹ́ra wọn. irú ìgbésí ayé tí ẹnì kọ̀ọ̀kan wọn gbé ọyàtọ̀ọ̀tọ̀ síra wọn nínú àánú ọlọ́run ó ṣeéṣe kí gbogbo ìyàtọ̀ yìí bó tilẹ̀ wù kọ́ tó ńjọ wọn bá ti papọ̀ pẹ̀lú yìí gbogbo ó ṣe pòròhùn gbàgbé kí wọ́n wá jọra wọn kájọṣepọ̀ wọn máa wá lọ bẹ́ẹ̀ títí dìgbà ìṣeéṣe kó ṣe pé kọ́dà látọjọ́ alákọ̀ọ́kọ́ lẹ́nìkejì lẹ́nìkíní ó ti rẹ́nìkejì ń pé àgbákò lójókòó ti wùn yìí àwọn ò lè jọ máa lọ báyìí nítafin ní islam ló súnmọ́ àdámọ́ ọmọ nìyẹn ni ẹ̀rọ àwọn ẹ̀sìn míì tọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà sì ń tọ́ wọn ara ẹ̀ bọ̀ lónìí ntọ́lọ́hún ò gbé kọ́ ọlọ́run ó ti gbòòká ẹ̀ gbọ́dọ̀ yára yín gbogbo eléyìí ọta ko àdámọ́ ọmọnìyàn àdámọ́ ọmọnìyàn ni pé àjọṣepọ̀ lè dùn nínú ninu ọmọnìyàn tá a gbọ́dọ̀ dìnáì rẹ̀ òun ni pé àjọṣepọ̀ sì lè ma o lè ma ṣeéṣe kódà ń gbà o lè dùn níbẹ̀rẹ̀ kí nǹkan kan jálù láàrin kí àti kọ̀ntínú rẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ rọrùn ǹjẹ́ máa wá tanra wa pé wọ́n kọ́ra ńgbà tí ọlọ́run ti so yín pọ̀ òun kò gbọ́dọ̀ jámọ́ o àà ṣẹ̀ríà ìsìláàmù ò wí bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run fi gbé ọ̀rọ̀ àtọ̀láàkù kalẹ̀ pé àà èyí tí ọba fi wá di pé ìgbésí ayé ìnira ìmọ̀ fọkùnrin ni àbí fọbìnrin ni olúwa ní a fi òfin tọ̀láàkù kalẹ̀ láti yọ̀ǹda ara yín eléyìí ni tó máa àtọ̀láàkù ẹ wá rí i pé <clears throat> tọ́láàkù ni gẹ́gẹ́ báwọn àfọ́ oníṣẹ̀rí àti ṣàlàyé rẹ̀ wọ́n lòun ní tá a máa fi tú yìgì yányán àbí díẹ̀ hallu nikah kullihi aw ba'dihi àtọ̀láàkù ni tí máa tú yìgì yányán àbí kọ́ rárá tú díẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé nínú ran tọ̀láàkù tí ya ọkọ àti ìyàwó àjẹpá àwọn kan bẹ tó yẹ pé ní ìgì díẹ̀ ni ó tù yóò sì ṣẹ́kù ìran tọ̀láàkù ni nínú ìran tọ̀láàkù sì ni pé yóò tù yanyan kódò mi yóò tù yanyan tó ṣe é sopọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ omi kò ṣe é sopọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ní kúkúrú ni wọ́n fi máa sọ fún wa pé ìran tọ́láàkù nù ṣẹ̀ríà o a lè pópin sí ọ̀nà mẹ́ta àtọ́láàkù rọ́jìí wàtọ́láàkù albáìnù bẹ̀yìnúnà tàn sógọ́rọ́ wà bẹ̀yìnúnà tàn kúbọ̀rọ̀ ọjẹ́ mẹ́ta àtọ́láàkù rọ́jìí òun ní yìgì tí o bọ́ bá já àti só padà ń bẹ lọ́wọ́ ọkọ àti ìyàwó náà tẹ́nìkan ní mọ̀ tí ò ní di pé àìbẹ̀lẹ̀ kọra yín jòlẹ̀ tuntun fẹ́ra yín wọ́n lè yanjú rẹ̀ ní àárín ara wọn náà. bẹ̀yìnú náà tún sógọ̀rọ̀ òun lèyí tó ti kó lọ́wọ́ ọkọ àti ìyàwó tí wọ́n bá ti ṣe wọ́n bá ti fi nǹkan kan ráre tá ṣàlàyé rẹ̀ tó pé ní àṣẹ pé ọ̀dà tún máa bọ̀ wá kò sí lọ́wọ́ ọkùnrin mọ́ ó di tún igi míì so tí ó yìí wá di pé àìsọ igi nínú Islam àfi ká bi ta ni ká bẹ ni a fẹ́ so igi lé lórí à ó tún fẹ́ fẹ́ àbí ọ̀fẹ́ mọ́ ìyẹn obìnrin kódà yóò sì gba sàdáàkì mi bí ìgbà téèyàn fẹ́ fẹ́ ìyàwó tuntun nínú ọ̀ràn tọ́lá kò ní ẹ̀wà rẹ̀lẹ̀ kẹta tá ń pè níbẹ̀ inú náà kú bọ́rọ́ onírú hadithu ìyàwó rìfáà ta tàbí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn àtòrídìínà àǹtàrùjẹ̀rí àwọn àǹtàrúdì ìlà rìfáà la hatta tàbúkọ̀ usailatahu wa yadúkọ̀ usailatak bá nàbì ọlọ́run ní kóbìnrin yìí ọlọ́ọ̀dánlé ọkọ mi wò àwọn yìgì kan bẹ tó bá já kò rí bíi tà kọ́kọ́ pé láàrin ara yín náà lẹ́tùn ti parí rẹ̀ kò sì rí bíi pé ọ̀dà tún yìgì míì so kọ́dà yìgì míì ò so mọ́ àfi kọ́ lọ dán ìbòmí wò bàbá rí i pé bẹ́ẹ̀ wọn ní ọ̀rọ̀ òun lọ́rùn kò jòkó ń bóun fúnra ẹ̀ bá wá rí i pé kọ́dà bí òun ti kú ó tún sàn ju ibi yìí lọ ẹ wo ti pọ́n ẹ̀yin obìnrin lé tó sì wo tí ó jẹ́ ìrọ̀rùn fún yín òun ni lọ́nà tọ̀láàkù yìí tọ̀láàkù yìí ṣe ń tí a kàn máa pé máa lọ ọba tún yẹ o tún máa bọ̀ àà ó láwọn òfin kọ́dọ̀ láàlà ní kúkúrú àwa máa ka àhàdìsọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ láti máa wá mẹ́nu bà gbogbo àwọn tá a sọ lérè fèé yìí irú ìran tọ̀láàkù tó ṣe é so padà. So irúnra tọ̀láàkù tó ní di yìgì tuntun àti irúnra tọ̀láàkù tí àti só padà àti yìgì tuntun ọ̀ràn àfikóbìnrin ọlọ́ọ̀ ṣe kínni kọ́lọ̀ dán ilé ọkọ mi wò àmọ́ká tó débẹ̀ nú àwọn àkíyèsí tí a pè òun ni pé nínú ṣẹ̀ríà Islam àìkọ obìnrin lónìí ká sì bá ilé ọkọ mi lọ́la. irú èyí tó kún ayé lónìí ìbínú ọlọ́run ni o gbogbo pé àbíkọ́yá kọ́yá kóòtù tí wọ́n ti jáwé gan náà wọ́n ti wá fi mọ́tò ilé ọkọ̀ tí ń lọ pàdé rẹ̀ gbogbo eléyìí mùsùlùmí kó jìnnà sí òfin ni nínú sẹ̀rí àtọ́lọ́run bọ́kùnrin bá kọ obìnrin ó níye ìgbà tóbìnrin yóò fi dúró òun ní ààyè pé bọ́yá yóò gbà padà wọn ó so míì gbogbo ìgbà yìí bá lọ bóbìnrin bá wá fẹ́ lọ ní ọkọ mi àmọ́ à ń kókó nílé kan lónìí à ń bọ́ mi lọ́la kọba lana ọlọ́run àti tànẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam. عن عبد الله بن عمر رضي الله عنهما حديث على قنور طلاق عبد الله بن عمر ألون قبا يونسياته واتي بباره أن وقع حديثي و أنه طلق امرأته عبد الله بن عمر قياور إليه ọ̀gá wa abdullahi ibn umar talaqa imra'atahu àkọ́kọ́ fíkìwù hadith ń bí ni pé àsekèsè haramu kéèyàn ọkọ ìyàwó nínú sharia islam nítorí pé kíni talaqa abdullahi ibn umar radiyallahu anhuma imra'atahu abdullahi ibn umar náà àwọn ọ̀gá wa òun náà ọkọ ìyàwó kódà kó tó kan ibn umar rasuluna muhammadun sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa sallam talaqa zawjatahu hafsa thumma raja'aha ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ láàrin anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti ya ńlá wa hafsa hafsa ta ni àbúrò abdullahi ibn umar táwọn méjèèjì jọjọ ma umar anabi sì kọ́ àmọ́ anabi gbà padà nínú àwọn ọ̀nà tá a láàfin obìnrin padà tí ó ti ní bọ́ sí tún igi míì so àmọ́ ìfẹ́ fi rinlẹ̀ fún wa ni pé àsínú sẹ̀ríà ìsìláàmù bá ti wí lẹ́ẹ̀kan igi já kò sínú sẹ̀ríà ìsìláàmù ọlọ́mọdé ọjà lẹ́wì ẹ̀ sì ṣe àwọn tí e jẹ́ kí igi ọjà àmọ́ ẹ máa wá tanra yín pé ẹ yà máa bára yín lọ bẹ́ẹ̀ náà ni àfi kẹ́ ẹ bá kú bẹ́ẹ̀ kò sínú sẹ̀ríà ìsìláàmù bẹ́ẹ̀ eléyìí tí ó fi wá di pé ẹ àmọ́ wa lọ ṣèṣekúṣe pé ṣé wọ́n sá lọ gbọ́dọ̀ kó nílé náà ní máa wà ń bẹ̀ gbogbo yìí wọn ọba amúnú sẹ̀ríà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rínu abdullahi bin umar náà tọ́lákọ́ ìmọ̀rọ̀ àtàwù lójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam wàhíyà ha'id wàhíyà ha'idun ǹjọ́ tí abdullahi bin umar kọ́ ìyàwó rẹ̀ yàtọ̀ kọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn wọ́n wá wádìí ìyàwó yìí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwa lè máa wò ó pé akílọ̀ ah, kan nǹkan oṣù pẹ̀lú ọkọ̀ ọkọ̀ náà ni à nǹkan tó kan pọ̀ táwọ̀ màmá lónìí lọ́pọ̀lọpọ̀ àsẹ́nu fíkì hadith yìí ni pé àìkọ ah, obìnrin lẹ̀ mi máa ń ṣe haibọ̀ lọ́wọ́ gbogbo ọmọ mùsùlùmí kí á mọ̀ yín o kọ̀bámu haramu ni ìtakọ̀ ọlọ́run àti tànẹ́bì ni sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá lóun fẹ́ kọ ìyàwó kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tí ìyàwó yìí ń ṣe kínni ṣe ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni. abdullahi bin umaru ó bẹ́ẹ̀ lójú ayé anabuwa muhammad sallallahu alayhi فذكر ذلك عمر لرسول الله صلى الله عليه وسلم bàbá rẹ̀ عمر òun gan ló wá lọ fẹjọ́ sùn lọ́lọ́rọ̀ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé ọmọ òun abdullahi o ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ kódò ti yọ̀ǹda rẹ̀ àmọ́ yíyọ̀ǹda tó yọ̀ǹda rẹ̀ yìí obìnrin náà ń ṣe nǹkan oṣù rẹ̀ haibọ̀ lọ́wọ́ fatagayyadọ minhu rasulillahi sallallahu alayhi wa sallam ìdájọ́nu fatagayyadọ anabi bá bínú sallallahu alayhi wa sallam ya irú kíni abdullahi dánwò yìí àìsè bẹ́ẹ̀ tagayyadọ minhu rasulillahi sallallahu alayhi wa sallam. àwọn onímọ̀ wádìí pé òfin ọlọ́run ni àtàmọ́ntọ́fà àtàmọ́ntọ́fà ìwọ́sá ti gbọ́ pé inú tí ọ̀dà nù ẹ̀sìn islam ní kákọ́bìn bí bá ń ṣe kíni bí bá ń ṣàhẹ́dọ̀ àmọ́ àwọn afá máa ń ṣàlàyé àwọn ìdí ìdí hekima kéèyàn ọba àtún lè gbàgbọ́ yé ẹ̀sìn kí ọ wá mójútó dáadáa pé ẹ̀hẹ́n àti nítorí tọ́lọ́run fi wí bẹ́ẹ̀ ni wọ́n nídìí méjì pàtàkì làwọn rí pé bọ́yá ńlọ́lọ́run fi lé wọ̀ ní kákọ́ obìnrin mi máa ń ṣe haibọ̀ lọ́wọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé fún mọ́síláhà àwọn obìnrin lẹ́ẹ̀kan sí láti wo kí ni interest àwọn obìnrin bẹ́yìn ọba kọ obìnrin gẹ́gẹ́ bá ti wí lẹ́ẹ̀kan lẹ́yìn kíkọ́ obìnrin yìí ọ wà nílé ọkọ rẹ̀ náà ni ọdẹ́yìn haibọ̀ mẹ́ta àbí tuhuru meta mẹ́ta òun ni kùránì ní sàlásátá kòrò wọ́n ní wọ́n fi ìkọ́ ìtọ́láàkì fìlháìbí ìkọ́látún lè amẹ́dìlẹ̀ ìdá obìnrin tá a bá wá kọ́ngbà tí ń ṣe háìbọ̀ lọ́wọ́ aṣọ ìgbà tóun ó dùó aṣọ di tó gùn torí pé ń ṣe háìbọ̀ lọ́wọ́ ni ọkọ kọ̀ kò ní ka háìbọ̀ ni yọ wàá mara bóyá lẹ́yìn bí ọjọ́ mẹ́fà ọjọ́ méje àbọ́jọ́ márùn-ún yọ ṣẹ̀ṣẹ̀ wá dúró fún bí oṣù kan míì tí ó ṣe háìbọ̀ míì ọ ṣẹ̀ṣẹ̀ wá di ẹni yọ wá ka mẹ́ta bẹ́ẹ̀ kó tó láǹfààní àti bọ́ ní àti lọ lọ́kọ míì wọ́n ní inú kí a máa kọ obìnrin gba háìbọ̀ yìí yóò jẹ́ kí gba kínni ìnira lè bá obìnrin torí pé gbà tí ó padà wá dúró tí ó sì tẹ́ lọ́rùn pàtàkì jùlọ nínú àwọn tọ́láàpù ta ní ìgì òní so yọkàn wá wà ń bẹ̀ fúngbà tí ó ṣe kíni fúngbà tí ó pẹ́ ẹ nínú. ẹ̀kejì ni pé wọ́n ní láti lè dí ìmọ̀ kọ obìnrin kù láàrin mùsùlùmí hikman bẹ́ẹ̀ bí mọ̀ kọ obìnrin nígbà kíni nígbà tí ń bá ń ṣe haibọ̀ lọ́wọ́ wọ́n ní pé nínú àdámọ́ ọmọnìyàn ni pé tóbìnrin bá ń ṣe haibọ̀ lọ́wọ́ ìjìnà sí rẹ ni ó wà láàrin òun àtọkọ gẹ́gẹ́ bá a ti mọ̀ obìnrin yìí náà bàbá yìí pé máa ń ṣerú àwọn ẹ̀ṣọ́ kan tẹ́lẹ̀ kò ní yà sí ńgbà náà ó lè jẹ́ pé irú ìbínú tó bí ọkọ tó fi lóhùn ọkọ yìí nítorí irú ipò tí obìnrin yìí wà ní ṣẹ̀rí àti wá kú gbófin kalẹ̀ pé mọ́tòrí yìí ń kọ́ èèwọ̀ tí ẹ̀ ní kọ́ ọkọ̀ bí bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ nígbà tí ọba fi wá parí nǹkan oṣù rẹ̀ tó padà sí nọ́mà bó ti wà tẹ́lẹ̀ ìbínú fùfù tí ń dààmú ọkọ ń ni yóò ti wá lọlẹ̀ wọn lára hikima tí olúwa fi ní má kọ obìnrin nígbà tí n bá ń ṣe kíni nígbà tí n bá ń ṣe àìbọ̀ lọ́wọ́ àmọ́ èyí tó ṣe pàtàkì ni pé òfin ọlọ́run ni téèyàn gbọ́dọ̀ kọlù òun níjọ́ tó ṣẹlẹ̀ tá nẹ́bí gbọ́ tagayyaba minhu rasulullahi sallallahu alayhi wa sallam ànẹ́bí bínú ìjọ thumma qala liyura ji'ha liyura ji'ha wàfi riwaya muru falyurajaiha anabi ń sọ fún umaru tó jẹ́ bàbá abdullahi pé muru lọ́ọ́ pa abdullahi láṣẹ liyurajaiha kọ́dá obìnrin náà padà ìyàwó rẹ̀ ni àyíkọ́ obìnrin nígbà tí ń bá ń ṣe kíni nígbà tí ń bá ń ṣe haidọ̀ lọ́wọ́ thumma yumsikha hatta tathur lẹ́yìn tó bá dá padà tán tọ́gbà péyàwó òun ní padà yomsika ha hàtà tàtòhòrò yóò wà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ títí tí ó fi mara thumma tahibu títí tí ó fi ṣe haibọ̀ míì fatatuhura tọba wa mara ń gbà náà fa in bada lahu an yutalliqaha falyutalliqaha qabla an yamassaha nígbà nílò tó lẹ́tọ̀ọ́ bọ́ba wa fẹ́ kọ̀ o lè kọ́ nígbà tí o ṣe kíni tí o ṣe haidọ̀ lọ́wọ́ àmọ́ pẹ̀lú condition kan èyí ni májẹ̀mú kejì tá a mention lónìí kí ni májẹ̀mú àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ kọ obìnrin nígbà tí ń ṣe haidọ̀ nígbà tí ó bá sì ṣe haidọ̀ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ tí ì súnmọ́ kọbílá àyàmẹ́sàá ìyẹn ni pé obìnrin parí haidọ̀ lónìí ẹ̀sìn lájọṣepọ̀ lónìí àbí lọ́la bọ́ọ̀bà kọ ọdẹyìn oṣù kan yọ ti ẹjọ oṣù kan lọ torí yọ bẹ̀rẹ̀ haibọnu yọ wà parí haibọ òun là nẹbi fún mata haibu bàbá wa ṣe haibọ mi fatatuhurọ tọ wa mara bàbá tí wàá mọ̀pọ̀ fẹ́ kọ ọ gbọ́dọ̀ súnmọ́ nígbà mara ni kéèyàn tó kọ obìnrin àwọn òfin nù nínú tọ̀láàkù àìkọ obìnrin wàhíyà fi haibọ wàfi tóorin jàmáàhá fìhì àìsí ikọ̀ obìnrin kọ́dà nígbà tí ọba sí nínú pópin ṣe nǹkan oṣù lọ́wọ́ tájọṣepọ̀ bá ti lè wà láàrin òun àtọkọ rẹ̀ yóò ní sùúrù ní gbogbo eléyìí lọ́lọ́run fi ń di àmà kọrẹ ni àmà kọrẹ ni ìfi ń dínkù torí pé ní tí sábà máa fa mọkọ máa lọ́mọ yọ̀ǹda ìbínú ni ńgbàtí ọba fi wá di pé nísùúrù ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin ó ṣeé ṣe kójú rẹ̀ ó ti wálẹ̀ èyí tí ọba wálẹ̀ òun ni àjọṣepọ̀ tí ò lè ṣeé ṣe mọ́ òun lànàbì fi nífa ń bàdá làwù bàbá wa rí nípa báyìí hadith ibn umar wa láwọn ẹ̀kọ́ pàtàkì nípa ọ̀rọ̀ àtọ̀láàkù onígbà tó lè ṣẹlẹ̀ ó sì nígbà tí ò lè ṣẹlẹ̀ obìnrin ṣe háìbọ̀ lọ́wọ́ kò sí tọ̀láàkù kò ṣe háìbọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ tí ì súnmọ́ nínú àárín ìgbà tí ò ṣe háìbọ̀ lọ́wọ́ ni kó tún wá lóhùn kọ lẹ́yìn ìgbà náà yóò ní sùúrù tí ì parí ìmára ni yóò sì ṣe háìbọ̀ lẹ́yìn yíyún bójú rẹ̀ bá wá wálẹ̀ torí pé àjọṣepọ̀ àwọn ò lè kò lè kọ̀ntínú mọ́ náà ni ńlá ní ìsìláàmù ọ̀wá tú láti pé ẹ máa bá a lọ bẹ́ẹ̀ náà ni àfà ah, ń bàdá làhù bàbá wa rí i pé kò sọ́nà mi àfi kóun yọ̀ǹda obìnrin yìí náà fàlùyọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ kọ́bílá àyàmásà fatilka al-iddatu kama amara Allahu anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni asetọlọ nkpanyinu fatọlikuhunna li'iddatihinna bí kuraani ti winu anabi ní ìdá tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni òun ló ń sàlàyé òun fatilkal ìdá kàmá amarallahu azza wa jalla gẹ́gẹ́ bọ́lọ̀ ti pa wá láṣẹ rẹ̀ nú alukur'an karim bí a ti àsìkò téèyàn lè kọ́ obìnrin òun nìyẹn. wa fi lafdhin nínú rìwáyà mi hatta tahida haydatan mustaqbalatan siwa haydatiha allati tallaqaha fiha kọ́ba tún yé sí ni. obìnrin tá a ní ọkọ rẹ̀ kọ̀ nígbàtí tí ń ṣe haidọ̀ lọ́wọ́ tá ànábì ní dá a padà fẹ́ kọ̀ ànábì jẹ́ oyé wa pé sí wá haidọ̀ ti ha ọ wà ní sùúrù hatta tahidọ̀ haidọ̀tán mustapilatan títí tí ó fi ṣe haidọ̀ míì tí ò ní ṣe pẹ̀lú èyí tí ti ń ṣe lọ́wọ́ yìí bi haidọ̀ tẹ́lẹ̀ yìí yóò ṣe haibọ̀ míì bàbá wa mọ́ra ń gbà ńkó tó súnmọ́ kò lè wá kọ̀ eléyìí ó tún ó ṣàlàyé síwájú sí kí ni hadith ìtàkọ́kọ́ wí nínú ìdájọ́ hadith yìí nínú riwaya mi wà fi lafzin fàṣùsìbát mẹ́ntọ́láàkìhá fàṣùsìbát mẹ́ntọ́láàkìhá wàrọ̀jáàhà abdullahi kama amara rasulullahi sallallahu alayhi wa sallam ìdájọ́ kan pàtàkì ní pọ̀ ọ̀rọ̀ at-talaq mo mo ní olúwọ̀ ọ̀dẹ́ okùn àwọn obìnrin kalẹ̀ tí a máa gbá wọn bọ́ọ̀lù báwọn náà bá sọ́ra wọn di bọ́ọ̀lù bọ́pọ̀lọpọ̀ obìnrin ti sọ̀rọ̀ lónìí ìyá kínní ó ti jà lọ ó ti kó wọn ó sì tún dé ó ti dé náà nù ìyá ti jà lọ ó sì tún dé ẹlẹ́ẹ̀márùn-ún ẹlẹ́ẹ̀mẹ́fà ń bẹ́ẹ̀ olúwa ọ̀yẹ̀yẹ obìnrin o àfobìnrin tó bá yẹ̀yẹ ara rẹ̀ láàrọ̀ ọ̀nà tọ́lọ̀ ń fi ní ọ̀sáyè agbáta agbáwọlé agbáta tún máa bọ̀ olúwa ní àtọ̀láàkú marratan àtọ̀láàkú ìwọ obìnrin àwọ ọkùnrin tó bá bínú ní ọtí ẹ̀fẹ́ mọ́ máa rí ẹ̀tọ́ tó ní lórí ẹ̀ marratan ẹ̀ẹ̀mejì péré ni bọ́ bá ti fi ẹ̀ẹ̀mejì ń ráre bẹ́lẹ̀ kẹta bá ti lè wọ̀ ọ́ ò lè fẹ́ máa fi kọ́ lọ dánlé ọkọ mi wò òun la wílẹ̀ kan pé ràn kẹta àtọ̀ lákùnù yọmọ wa jẹ pé chances mélòó ni ọkọ ní láti kọyàwó ẹ mẹ́ta péré àkọ́kọ́ ọkọ obìnrin nígbà tí ọyẹ kọkọ àbígbà tí ọyẹ kọkọ náà ó sì dá padà ọgbà padà ìrọ̀lẹ́ ìta wílà kọ̀ọ̀kan pé láàrin òun àti ìyàwó ọ̀nà wo lè yíwọ̀n fi lè ṣẹlẹ̀ ẹ̀ńtọ́ kọ ìyàwó lónìí ojú rẹ̀ sì wálẹ̀ ọlọ́run kọ láàárọ̀ nígbà tí ó fi di alẹ́ ojú rẹ̀ wálẹ̀ kò ní ìdí à ń ké sálàáfà kò ní ìdí à ń ké sí ìmáàmù kan ó lè sọ fún ìyàwó rẹ̀ náà fún rẹ̀ pé tọ́da ìjà ti parí àmọ́ mọ̀ pé nínú chances rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kan lọ èyí tẹ́ kàn kéwù tẹ́ ké sí létí nù pèsòjú rẹ ti wálẹ̀ kò ní di kéṣẹ́ nìkan kò ní di léyìí tó rinlẹ̀ kò ní di ṣahada ń bi mọ̀rọ́jà àmọ́ mà pé kí nínú ẹ̀mẹ́ta tí wọ́n ní o okùn mélòó okùn méjì òun ní rìwáyà yìí já gbọ́ yìí pé fa ṣùsì bá ti mẹ́yìn tọ̀lá ha bọ́fẹ́ bó ti jẹ́ pé ní irú ọ̀nà tí ó yẹ kí ibn Umar gbà kọ̀yàwó rẹ̀ lọ́gbà kọ́ síbẹ̀síbẹ̀ fàṣọ́síbájì mẹ́ńtọ̀ láàkìhà ànábì ká pé chánsì kan lọ o obìnrin ẹsẹ̀ bọ́ọ̀lù gbà jáde gbà wọlé gbà bá wù ọ máa lọ ó tún dé ó tún ti jà lọ ó tún ti jáde wàlá kọ́ karamna bani adam olúwa la pọ́n mà ànábì adam lè ẹ̀yin náà ẹ̀ má yẹ̀yẹ́ ara yín ara bíútì ìsìláàmù nù ìsìláàmù pé ẹ ti gbòòká kò yà mọ́ láyé hàn kò sì wá túlẹ̀ pé ibi ìgbọ́ bá wù ọ́ ni kí ọmọ lo tún kí ọmọ bọ̀ tún kí ọmọ lo tún hàn àtọ̀láàkú mọ̀rọ̀tà fa ìmsákún bí màrúfin aw bí ihsan ẹ̀wù bí kùránì ti wí lẹ́yìn ẹ̀mejì ni fa ìmsákún nínú kọ́ wa mójútó nǹkan rẹ̀ ọmọ chánsì kẹtọ́ lọ aw bọ́ọ̀bá sì yọ̀ǹda rẹ̀ náà bí ẹ̀sánì pẹ̀lú dáadáa ni o àjẹ́ pé gbogbo àwa ń da ẹrù obìnrin síta àwa ń na obìnrin pé máa lọ léyìn àsìkò bá kùránì mu kọ́ra bàbá yọ̀ǹda rẹ̀ náà kùránì ní kíni awo tẹ̀sírí ṣún bí ẹ̀sánì kọ́ra ń bò mí wà má tẹ̀rẹ̀ òhun náà kọ́ra ẹ̀ fún wọn ní tí wọ́n gbádùn nù owó lèyìn fẹ́ gbó sáà tí ń mẹ́ sáà pé kọ́ra bí yẹn bá tún kọ obìnrin ọwọ́ aka owó tó tó ohun pé tọ́ ọlọ́run pé àjọṣepọ̀ àárín èmi rí ọ ju dèdè sin lọ àmọ́ síbẹ̀ náà eléyìí títí tó fi rí ọkọ mi yọ ọ́ máa tó ọ náà kò sí ní téèyàn lè ṣètò pọ̀ ọlọ́run nífa lèyọ́n fi dó sáà àtẹ́yìn ní sáà àtúbọ̀ bá ti ní ẹ̀ máa ò lè ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí fi ń hàn wá ipò wo ojú wo lobìnrin fi wo àwọn ọlọ́ àmọ́ káwọn náà má wàá ju gbogbo àwọn ẹ̀tọ́ yìí nù látàrí ìwàkiwà látàrí àìdúró níbi ààlà tọlọ́hun nípa báyìí nínú ìdájọ́ hadith yìí ni pé àwọn ọ̀ràn tọ̀láàkù kan bẹ tá ń pè ní àtọ̀láàkù albidai àtọ̀láàkù ìtumọ̀ ẹ̀ ni pé tọ̀láàkù tí ó súnà nábì mu ara ẹ̀ ní kéèyàn ọkọ obìnrin ńgbà tí ń ṣe kíni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ àbí nígbà tí ò ṣe haidọ̀ lọ́wọ́ téèyàn ti súnmọ́ rẹ̀ ni gbogbo àwọn eléyìí tọ́lákùn bèdè ìyó tọ́lákùn àdádálẹ̀ ni àmọ́ síbẹ̀síbẹ̀ láti protect dignity àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn bá kọ́ yẹn ń tọ́lákùn bèdè yìí náà ó dé ní. fàṣọsì bá ti mẹ́tọ́lá kìá ìwọ́ dẹ́sẹ̀ pé ọ̀tàkọ́ ọlọ́run àti tànẹ́bí àmọ́ ò léyìn obìnrin yìí jẹ́ ó dé ní okùn méjì ìtumọ̀ ẹ̀ nípa ṣọ́ọ̀ṣì bá ti mẹ́yìn kọ̀ọ̀lá àpèyà nípa báyìí lẹ́yìn yóò jẹ́ agbọ́n ta ti wí ń bẹ̀rẹ̀ yé pé inú ìran mẹ́tẹ̀ẹ̀ta ìran ta kọ́kọ́ nù òun ni ìkọ́rẹ́ ni tí ò ti jẹ́ kan lọ eléyìí kò ní di à ń ké sẹ́nìkan kò ní di sẹ̀rímọ́nì kò ní di ìgì kò ní di sàdáàkì ìwọ náà ni ó pé ó ti parí ìjà ti parí láàrin wa náà nù ó sì ti padà di ìyàwó rẹ̀ náà nù kò sí tó kò sí tó tún kù mọ́ ẹnu pé nínú chances rẹ ọ̀kan ti lọ bí rẹ̀ bá tún wá wáyé lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ àtọ̀láàkú marratan olùwà tún bùn ọ lẹ́yìn òun náà àmódi mélòó òdi méjì bí rẹ̀ bá wá wáyé lẹ́ẹ̀kẹta fala tahillu lahu hatta tankiha zawjan ghayrahu olùwà ni àà jẹ́ ọlọ́ọ̀dẹ́bòmí wò pé a ah, kọ́dà òun sì wá gbé òun ti mọ̀ pé òun ṣàbòsí fún ẹ eh, jọ́ lọ dán ìbòmí wò òun ni kọ́ wá chúùsì fúnra rẹ̀ tọ́ba yìí pé bí lọ ní ọlọ́ni ọ̀rọ̀ ọlọ́run alihamudulilayi bọ́ba gbé wo ìtorí pẹ́ọ́dọ̀ rẹ náà ló tún da olè wa padà wá àmọ́ èèyàn ò lè tún ru obìnrin òun fẹ́ mọ́ kó tó lọ dán ilé ọkọ mi wò ìran tí ń bẹ láàrin méjèèjì yìí àti sọ tàkọ́kọ́ àti sọ ti kẹta òun ni bainunatun sughra kí là ń pè ń bainunatun sughra ó lè ṣẹlẹ̀ ní kọ́dẹ̀ ní ọ̀sẹ̀sẹ̀ kọ̀yàwó lẹ́ẹ̀kan péré níta ń pè ní bainuna sughra ó lè ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé olúwa la yọ̀ǹda obìnrin tí a bá kọ̀ láti lè wò ó ó pé la'alla Allaha yuhdithu ba'da dhalika amra bọ́yọ́lọ́run ó tún yí ọkàn ara wọn síra wọn àbí ìmára mẹ́ta tí ó máa súnmọ́ bíi oṣù mẹ́ta àbí kò má tó bẹ́ẹ̀ ó depend lórí irúgbà tí ọkọ bá kọ ìyàwó rẹ̀ èèyàn wá ń wòran gbogbo oṣù mẹ́ta àbódì oṣù wa lọ lẹ́yìn rẹ̀ ló tó wá ní bóyá pé lánàá wá ní ọ̀dà ọ̀tẹ̀ ìjà tiẹ̀ ti parí kò parí bẹ́ẹ̀ o bọ́ba yìí pé kí ọjọ́ ni háìbọ̀ mẹ́ta yẹn kó tó ṣe kínni kó tó lọ ìwọ lọ ní ẹ̀tọ́ rẹ̀ ẹnìkan ò ní kò ní di formality kò ní di ceremony àmọ́ bọ́ bá ti lè dákẹ́ tó ń wòran àbò ló sì ń bínú lọ́wọ́ náà ni tó bá ti fi lè di pé kóró mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti lọ o lè fẹ́ padà àmọ́ pẹ̀lú yìgì míì ni eléyìí là ń pè níbẹ̀ inú wọn tún sògùrọ̀ wọn wàá sin akédù nìka ẹ̀mí nítòbìnrin yọba gbà yọ wàá sọ. So ní sọdáàkì lẹ́tọ̀ọ́ rẹ̀ bí ìgbà téèyàn tún fẹ́ fẹ́ ìyàwó tuntun eléyìí o lè fẹ́ ìyàwó rẹ̀ padà ìyàwó rẹ̀ ní ẹnìkan gbọ́dọ̀ wá kún fẹ́ bóbìnrin ń sọ̀rọ̀ ńgbà náà lópin ìgbà tóun bá sì ní oníntrẹ́sì ń bẹ̀ àmọ́ òfin tèyí ń ní pé ṣe kí ni ṣe yìgì míì kó tó wá di pé bọ́bá wá di ẹlẹ́ẹ̀kẹta àti yìgì míì àti yìgì míì kò tiẹ̀ sí àfikọ́ lọ dán ilé ọkọ mi wò ìyàtọ̀ tí ń bẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ibi láti pe àrọwà sí gbogbo àwọn tọ́lọ́mbá ni wọ́n máa já látúnṣe láàrin lọ́kọ-láyà ẹ jẹ́ á mọ òfin ọlọ́run babalá parí ìjà láàrin lọ́kọ-láyà àwọ̀ ní àlà pé ńgbà tá a bá tó ráyè ọlọ́run ti fi àlà kalẹ̀ àti ránṣẹ́ sí àwọn alájì lẹ́kọ̀ọ́ àmọ́ wọ́n ní gba nàbíyù làwọn tó wálé àbí wọ́n ní òdìlé yá káwọn tó wálé ẹ̀ sì ń sọ̀rọ̀ ṣàbánù yóò ti kọjá o ẹ tètè sọ fún àwọn alájì lẹ́kọ̀ọ́ pé nínú òfin tọ́lọ́hún o ńgbà tẹ́ déhùn kò ní bá mọ́ o ẹ dákun gbogbo ibi tá a bá ti ṣàtúnṣe láàrin lọ́kọ láya òfin tọ́lọ́hún ẹ má jà fọwọ́ gbà lójú òfin tọ́lọ́run ni pé chances yìí ń bẹ ńlẹ̀ fún ọkùnrin láti so wọ́n pọ̀ padà tí ò ní sí wàhálà tí ò ní sí igi mi àmọ́ láàrin sàlásátá kòrò àpàrọ̀ àti gbogbo àwọn tí tí irú eléyìí bá kángun sí wọn ọlọ́wọ́n máa san ilé san dáadáa. naam hadith ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ tọ̀láàkù náà ni an Fatimata binti Qaisin radiyallahu anha. أن أبا عمرو بن حفص طلقها البتة وهو غائب وفي رواية طلقها ثلاثا فأرسل إليها وكيله بشعير حديث ولاك جي nínú àwọn àhàdíìsù tó mú dájọ́ ọ̀rọ̀ tọ̀láàkù wá náà ni kí ni bóòlà ti ń ṣẹ̀ríà kí ni ọ̀tàkù kí ni ọ̀tàkù kílẹ̀ tọ́ obìnrin tá a kọ gbogbo ẹni ṣẹ̀rí àyànjú ẹ̀tọ́ wo lobìnrin tí èèyàn kọ ẹ̀tọ́ wo ló ní pàtàkì jùlọ nínú ẹ̀tọ́ obìnrin òun ni hadithu Fatima binti Qaisi. أن أبا عمرو بن حفص طلقها البتة فاطمة بنت قيس نوع وصحابيات وصحابي النبوة محمد صلى الله عليه وسلم لبنين ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ láàrin wọn àti ọkọ rẹ̀ sáńpẹ̀ ní abu amr ibn Habs ó sì kọ́ kalẹ̀ kíkọ̀ tó wá kọ́ yìí albatata kíkọ̀ yanyan ni ìyẹn ni pé irú ẹlẹ́ẹ̀kẹta tá ń wílẹ̀ kan ńlọ́ṣẹlẹ̀ láàrin abu amri àti ìyàwó rẹ̀ fatima bí máa ná ó ti kọ́ lẹ́ẹ̀kínní òun ni rìwáyà mi padà sàlẹ̀ yìí ń tọ́ lákọ̀ ha sàlẹ̀ àsàn ó ti kọ́ lẹ́ẹ̀kínní ọgbà padà ọkọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún jọ sopọ̀ padà ọwọ́ adi ẹlẹ́ẹ̀kẹta òun ni tọ́lákọ̀ albatata ìyẹn ni pé ó ti kọ́ níkọ̀ tí wọn ò lè sopọ̀ mọ́ àfikọ́ kúrò obìnrin bí ọlọ́ọ̀ kọ́lọ̀ dán ilé ọkùnrin mi wò wàhúwàgá ìbọn kọ́dà ń jọ tí ọ wàá kọ́ ní tẹ́lẹ̀ kẹta yìí wàhúwà gá ibùn wọn ò sí lọ́dọ̀ ara wọn ìyẹn ni pé inú ọkọ̀ wà lórí ìrìn àjò àbọ̀ wà ń bì kan ọwọ́ lòun kọ ìyàwó òun tó wà ń bì báyìí nínú ṣẹ̀ríà ìsìláàmù kìí ṣe dandan ni pé gẹ́gẹ́ bá a ti wílẹ̀ kan pé àwọn òfin bẹ kò sínú òfin pé ní ọwà ń kánú ọlọ́ọ̀kọ̀ ìyàwó rẹ ti ń bẹ́ ńlọrin àfikọ́ wà lọrin o èyí wọn ò sí nínú òfin kò sí nínú òfin pé dandan ni kí ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ kọra wọn kí wọ́n wà níbì kan náà àbí kí wọ́n wà ní ìlú kan náà ara ẹ̀rí rẹ̀ ní pé njọ́ta abu hafsi yọ̀ǹda fatima wàhúwá ga ìbù abu hafsi ò sí nílé njọ́ náà nípa báyìí náà ìtọ́jẹ́ pílẹ̀ tọ̀láàkù tá ń pè ní nìkáàhù àsóhun náà ṣe é ṣe kọ́dà bọ́kọ àbíyàwó ọ̀bá ti ń bẹ̀ ntí tọ̀láàkù náà fi ṣe é ṣe nù torí pé ìtọ́jẹ́ pílẹ̀ rẹ̀ gan-an ìyẹn lè wà ń kánò nísìnyí kí wọ́n máa so yìgì rẹ̀ ní Ìlọrin kò sí ń takò nínú ṣẹ̀ríà pẹ̀tọ̀ bàbá ti so yìgì rẹ̀ tán o ẹ̀gbọ́n rẹ̀ ó mú wá bọ̀ ní ní kánò ọ̀láìfì kọ́dà bó jìnnà ju kánò lọ kọ́dà bó jẹ́ amẹ́ríkà kò síbi àti lè so igi lópin ìgbà tá a bá ti rí ìmọ̀ ohun ẹnu rẹ̀ ìmọ̀ nǹkan rẹ̀ kíkọ pé mo fara mọ́ mo fẹ́ fẹ́ ní báyìí ẹ máa wá jẹ́ bí wàkílù ẹni tó bẹ̀ lọ́wọ́ ẹ pé ẹ sojú mi kọ̀ láì fi nu sẹ̀ríà ẹni tí ọba aráyè pé kọ́ wà níbi tí wọ́n ti so igi rẹ̀ kì í ṣe dandan. òun náà lọ́jọ́ débi pé tí igi náà bá sì wá fẹ́ já kìí dandan pé àfikọ́ wá jòkó kọ́ ara rẹ̀ wí wa a gbọ́dọ̀ rí i pé fi mọ̀ pé òun lọ sọ nǹkan báyìí àti bí nìkáhù ni àti bí tọ̀láàkù ni gbogbo ẹ̀ la gbọ́dọ̀ rí nǹkan kíkọ ni ịma láyé nísìnyí ó fóònù ni gbogbo ń bá mọ̀ pé a kò ní sí báyìí kìí ṣe pé tẹ́nìkan lọ lo nọ́mbà rẹ̀ tí ó fi fóònù gbogbo yìí ń la gbọ́dọ̀ ẹni tó bá jẹ́ bí adájọ́ ṣẹ̀ríà ní dá sọ̀rọ̀ tọ̀láàpù àtọ̀rọ̀ nìkáàhùn náà bọ́ bá fẹ́ rújú gbogbo yìí ní ọ̀wádìí bọ́ bá ti sátẹ̀ pé à òun náà ni kìí ṣe pé nìkan ló fowókọ rẹ̀ sí handwriting rẹ̀ náà ni àti bí olóhùn náà lòun kọ́ kò sí ní tó burú ká ìmọ̀ ń bi ni àbí ń bẹ tọ́láàkù aw fi sa'iri al-mu'amalat gbogbo ń tà ń pè ní mu'amala nù sẹ̀ríà à ń tajà ni à ń rajà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà la lè ṣe pẹ̀lú péyìn ò sí ní ibẹ̀ bọ́ba ti ní ta lè fi mọ kí ẹ̀ sọtì ọlọ́run. fa arsala ilayha wakilahu bi sha'ir ibi tá a wá ń lọ ní nígbà tí abu amri abu amri ẹ̀ rí i pé ó kinu àbí. Eh, wọ́n lórúkọ rẹ̀ ní Abdulhamid wa fi riwayatin Ahmad òun ló kọ Fatima bintu tukaisi ó tún wá wò pé ara ń ta wí nìyẹn pé àjọṣepọ̀ àwọn yìí kò kò kò kò rọrùn mọ́ àmì ìwọ̀n wá túmọ̀ báwa ti sọ́ lónìí pé kò gbọ́dọ̀ dáa fún un mọ́. ẹlòmíì bàbá ti kọ̀yàwó àbọ̀ kọ̀kọ́ gbogbo èrò rẹ̀ ni pé kọ́ máa burú fún un sí i kí wọ́n fi máa pé nígbà tó ti kú òní níbẹ̀ ni ò ti dáa fún mọ́ kò rí bẹ́ẹ̀ ó sì ṣe kó pé ní ìjọsepọ̀ yín yọ padà mẹ́yìn méjèèjì sẹ́lọ́hún bẹ́ẹ̀ bá sì yọ̀ǹda ara yín òǹkàlùkọ́ lọ̀nà rẹ̀ ní rọrùn òun ni kòránì tún fi ní kọ́dà tún bu owó tó tówó òfúnrú obìnrin bẹ́ẹ̀ kọ̀ láì fi abu amúri tí wọ́n á wò pé ah, ọ̀dà òun ti kọ́ lóòótọ́ kọ́dà kìí ṣe kíkọ́ tóun lè padà fẹ́ mọ́ kíkọ́ yanyan ni àmọ́ síbẹ̀ náà wàkílù rẹ̀ ẹni ọ̀ràn ń sẹ́ yìí ó tún wá mú ṣàìrù bíi nǹkan horo bí ọkà bàbà bíbí àgbàdo táwọn máa jẹ ńgbà náà ó tún wá dì ránṣẹ́ pé ẹ bá ń gbé fún Fatima ẹni tóun ti ṣe kínni ẹ̀ńtọ́hún ti kọ́ lẹ̀ táwọn ò sì lè fẹ́ra àwọn mọ́ tọ̀lákọ̀ ha àlìbátàtà. ibi láti kọ́kọ́ yà lọ ibi ìdájọ́ pé ìran àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí ẹni akọ̀ lákọ̀ọ́kọ́ àbí tẹ̀ kejì àbí tiẹ̀ kẹta kílẹ̀ tọ́ wọn nípa ìmọ̀ gbọ́bùkátà jíjẹ mímu wọn. ìran obìnrin alákọ̀ọ́kọ́ àtọ̀lákọ̀ rọ́jẹ̀rì obìnrin tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ̀ lẹ́ẹ̀kan tí ń sì ń bẹ nínú ìdá ta ló lè pósù mẹ́ta àbí kó dídí ẹ̀ yìí gbogbo ẹ̀tọ́ tóbìnrin ní ló ní gbogbo ẹ̀tọ́ tí ìyàwó ilé ní ló ṣe kí ni òun ló ní ìyàwó ń tọ̀ òun ní lópin ìgbà tí ó ti parí ìdá rẹ̀ ń ló fi lẹ́tọ̀ọ́ pé bọ́bá wo òun náà ni kó pé ìjà ti parí ẹ̀dàkùn ẹja gbọ́ yé dáadáa kò ṣẹ̀ṣẹ̀ nídìí kí obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá lọ kóòtù pé lóní ọmọ náà lóṣù ní mo ra bàtà fún kíní kan ni mo almutallaqo talaqan raj'iyya fi hukmi zawjat ipò ìyàwó nírú obìnrin bẹ́ẹ̀ wà títí tí ó fi parí ẹ̀dà rẹ̀ kọ́dà bọ́lọ̀ ń bá pé ájàlí ọkọ dé láàrin ìgbà ni yóò jogun rẹ̀ ó ti kọ́ ọ́ ní kíkọ̀ tí èsè kíkọ̀ yányá tí wọn ò lè sopọ̀ mọ́ ó sì wà nù ìdá rẹ̀ nínú ìdá yìí lọ́kọ́ kú bí wọ́n bá ń pín tàwọn ìyàwó yòókù báwọn ìyàwó mi bá ń bẹ iye táwọn ìyàwó ilé gbà lòun náà gbà àkọ́kọ́ nìyẹn a jẹ́ pé ní ní kúkúrú obìnrin tó kọ́kọ́ ní kíkọ́ tà kọ́kọ́ rọ́jẹ́ yìí ọlẹ́tọ̀ọ́ sí gbogbo ní tíyàwó lé ní ẹ̀tọ́ sí pàtàkì jùlọ jíjẹ mímu àti ibi tí ó máa gbé ànáfàkọ́tù wọ́sọ̀kùnà jíjẹ mímu rẹ̀ àti kíni àti tí ó máa gbé ọkọ̀ ìgbọ́dọ̀ provide ẹ̀ tọ́yì ẹni tí a ti kọ̀ yanyankọ́ irú ẹ̀ ni ti Fatima bintu ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ sí níta ní ẹni tí ọkọ lè gbà padà ǹjọ́ lẹ́tọ̀ọ́ sírú ẹ̀. èsì lórí eléyìí òun ni àákànú hadithi bẹ́ẹ̀ kẹ́ kó gba ẹ̀kọ́ náà irú obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ pàtàkì jùlọ sí jíjẹ múmu àti sí ilé gbígbé lóbìnrin tí ọkọ ò lè fẹ́ padà mọ́ èsì lórí eléyìí òun ni hadith Fatima bintu Qaisi yóò fún wa ó ní abu hafsi abu amri ó gbé oúnjẹ ó gbé ránṣẹ́ sí Fatima fasakhatotuhu Fatima wá wò pé sẹ́nu tó fi ránṣẹ́ sí òun ni fàṣẹ́kì tọ̀tùhù ntọ́gbé wáyé bínú torí ipò wò pé ó kéré fọkọ́ọ̀là ńgbà tí ìránṣẹ́ padà dọ́dọ̀ Abu Amri ó ní wàláhì òun búra ló kọ ọlọ́run ma laki alayna min shay yìí wàláyọ̀ ọ̀lẹ́tọ̀ kankan mọ́ lọ́dọ̀ mi èyí tí mo fún ọ ní gan ọ̀lẹ́tọ̀ rẹ̀ dépò kó tún wá wò pé ó kéré. فجاءت رسول رسول الله صلى الله عليه وسلم ìgbàtí Fatima gbọ́ báyìí ó gbọ́dọ̀ Ànábì lọ صلى الله فذكرت ذلك له ó bá Ànábì pé ọkọ òun lóòótọ́ ti ọkọ òun lẹ̀ kíkọ̀ yìí kíkọ̀ ti yányán sí ni ìyẹn ni pé tọ̀lá kò bá inú bẹ̀yìnú náà kò bọ̀rọ̀ tó wọn lè padà dìyàwó rẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ padà fẹ́ àfi kó wọn lọ fẹ́ ọkọ mi òun náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀ náà ebó òun ọ̀sẹ̀sẹ̀ e, e, kọ̀ òun ni òun ọ̀sà lọ àìdá ṣé kò yẹ kó tún máa fún òun ní oúnjẹ ọlọ́rọ̀jọ́ bẹ́ẹ̀ fún àdúrà Muhammad sallallahu alaihi wasallam faqala laysa laka alayhi laysa laka alayhi nafaqa a ànábì ní sí dandan kó fún ọ lóúnjẹ mọ́ irú obìnrin wo obìnrin tí yíyọ̀ǹda yanyan ta pè nítọ̀ lákùbá inú bá ti ṣẹlẹ̀ ọ yàtọ̀ sí irú obìnrin ta kọ́kọ́ ta ní gbogbo ẹ̀tọ́ tíyàwó lé ní lòun náà ṣe kíni lòun náà ní wọ̀fì lafdin nínú rìwáyà kan wala sukna kọ́dà nẹ́bi tún fi kún pé kọ́dà ilé gbígbé gan-an bọ́bá yá yọ̀ǹda rẹ pé kọ́ wà ń lé òun dìgbà tó parí ìdà ni ọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ póun ni ó pòrọ̀váìdì ilé fún ọmọ tí a bá ti yọ̀ǹda rẹ̀ ní yányá. fa amáraha ńgbà wá rí bẹ́ẹ̀ ha an ta'tadda fi bayti ummi sharik ànábì ní nítorí ọbọ wá ilé mi sílé ti yọ̀ǹda yányá gẹ́gẹ́ bó o ti lẹ́tọ̀ọ́ sí oúnjẹ rẹ̀ kìí ṣe dandan bọ́bá yà fẹ́ bọ̀ ọ́ lókù yóò bá sì ní láti fún ọ ò lè tú láti rẹ̀ pé wà á lọ ṣe ìdà rẹ̀ fi bayti Umm Sharik nílé arábìnrin tá ń pè ní Umm Sharik èyí tá a mú bí inú fíkì hadith yìí láti wílẹ̀ kan pé a ní obìnrin jáwé lónìí àbí wọ́n kọ́ lónìí ó sì dọ̀la abanlé ọkọ míì kọ̀bá lánàá ọlọ́run àti tànàbí mu sallallahu alaihi òun ní nísìnyí irú obìnrin tí wọ́n ti yọ̀ǹda yẹ́nyẹ́ ni o síbẹ̀ náà nàbí ní lọ́ọ̀sẹ̀ lọ se ìdá ẹ̀dàkùn gbogbo yìí ti ń ṣẹlẹ̀ lónìí ó ti lọ́kọ mi ọkọ mi náà ni ó fún lówó òwe gan àtọkùnrin àtobìnrin tí ń bá ń eléyìí wo ìbínú ọlọ́run ni o ẹ̀ nípa báyìí anabi wíbẹ̀ fún pé kọ́lọ̀ sí ìdánilẹ̀ Umm Shuraik lẹ́yìn náà anabi tún wá ní tilka imra'atun yaghshaha ashabi yá mọ́lọ̀ọ́dún lè Umm Shuraik ní títorí kíni tilka imra'atun yaghshaha ashabi Umm Shuraik alálejò púpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábẹ́ ni máa wálé Umm Shuraik torípé nínú ta ó mọ̀ṣọ́ra yìí kìíní pé ọjọ́ lọ́rẹ ọjọ́ ẹni tí máa ṣe àwọn èèyàn lálejò òun kálukú tó bá ti wá rí irú èèyàn bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n máa wá ọ̀dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ anagba sallallahu wa sallam wá fi hàn pé ìwọ́tọ̀ wà nù àti lọ́kọ lásìkò kínní lásìkò a sì tún wá ní ọwà táwọn ọkùnrin oríṣiríṣi ọmọ wọbẹ̀ ní má lọ e. ummu shuriki ma i'taddi inda ibnu ummi maktum anabi ni a wáyé fún ọ nílé abdullahi ibnu ummi maktum fa innahu rajulun a'ma ìdí tí anabi fi wíbẹ̀ anabi sàlàyé ibnu ummi maktum ẹni tí ò rí nani afọ́jú ni inú àwọn tí máa pẹ̀rún lójú ayé anabi wa muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ń pè ní abdullahi ibn ummi maktum tad'ina thiyabaka indahu bọ́ ọ bá wà nù lé orú mú ni ni afẹ́ bọ́ aṣọ tòkélẹ̀ ni kò ní nira fún ọ ní tìtorí pé ibn ummi maktum ò ṣe kíni kò rí náà ìdídà nàbí wa muhammad sallallahu alaihi fi wí là nàbí fa idha halalti fa dhinini fa ìdá halalti bọ́bá wá parí ìdá rẹ̀ o fa á zinini jẹ́mà anabi sọ bẹ́ẹ̀ fún Fatima bintu Qais kí ni fíkìrì wò hadith ń bẹ̀yẹn ni pé alóbìnrin ò gbọ́dọ̀ lọ́kọ àìfẹ́ obìnrin tí ń bẹ nù ìdá ìmọ̀ ìdá wọn kọ ni àbí ìdá àpọ̀kọ rẹ̀ kú gbogbo ẹ̀ lè wọ̀ obìnrin tọkọ rẹ̀ kú yóò ṣe ìdá obìnrin tí ọkọ rẹ̀ kọ̀ kalẹ̀ yóò ìdà ìdà àwọn lọ́yàtọ̀ ọ̀tọ̀ èyí tọ́kọ rẹ̀ kú lóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá àmọ́ gbogbo ìdà obìnrin yìí lọ́kọ àìsí ilé ọgbóbìnrin pa afẹ́fẹ́ nígbà tí máa ń bẹ ní ìdà lọ́wọ́ nítorí ẹ̀ lànàbí ní fa ìdá halalti bọ́ bá di halali tó kó nu ìdà tó lẹ́tọ́ àti ní ọkọ fa'zinini jẹ́mọ́ o qalat falamma halaltu Fátímà nígbà tó ń parí ẹ̀dà òun á lọ bá nàbí sallallahu alaihi wasallam òun sì lọ bá pé anna Mu'awiyah ibn Abi Sufyan wa Aba Jahmin khatabani pé kọ́dà lẹ́nu ìgbà tó ń parí ẹ̀dà yìí o ó di méjì nú àwọn ọkùnrin míì tí wọ́n láwọn fẹ́ fẹ́hùn ọlọ́sọ bẹ́ẹ̀ fún anabuwa Muhammad sallallahu alaihi wasallam fàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam annabi wa wí fún pé amma فلا يضع عصاه عن عاتقه وأما معاوية فصعلوك لا مال له Ànábì láwọn méjèèjì tí wọ́n láwọn fẹ́ fi ọ̀ yìí nǹkan kan bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan lọ àwọn méjèèjì tí òun ò fi lè pé kọ́ fẹ́ ẹ̀ ibi yìí ni àwọn àlùfáà ti máa ní gbogbo inú àkọsọ́nà téèyàn ti máa jàǹbá yàn islam ọgbà jàǹbá láyé àmọ́ nínú ibi tí jàǹbọ̀ tiẹ̀ dá òun lẹni tí wọ́n jọ máa gbé lọ títí ayé kéèyàn wá fi lọ yàn kọ́ wá bí ọ́ pé dákun kí lẹ mọ̀ ń pa àfa àlámọ́yìn ó sì mọ̀ ń hmm, pé kìí serú tóbìnrin ẹlẹ́sìn yìí lè jókòó tì ọ̀wá ni ah, èmi kì í tu yìí kọ́ bá mú o kọ́ọ̀sì anabuwa muhammad sallallahu alayhi wa sallam ntí yẹn bá mọ̀ yá obìnrin yìí sẹ́mọ̀ pé gbogbo obìnrin gbogbo ọkùnrin tí ó bá fẹ́yàwó àwọn tóun náà mọ̀ láburú ọwọ́ ara rẹ̀ yọ pa mọ́ kọ́dà yọ pa mọ́ ládùúgbò àwọn ìyàwó rẹ̀ bí wọ́n bá wá bí ọ ẹ̀tọ́ rẹ̀ ní kó sọ fún wọn léyìí tí èsì rọ irú ẹ̀ lànàbì ṣe sallallahu alayhi wa sallam ànàbì ní orí Abu Jahmi àrùn tí ń bẹ fóun ni pé láàyè dọ̀rùn àsọ́hù and àtìkì ẹgbà rẹ̀ kìí kú ọ̀pá rẹ̀ kìí kú ní èjìká rẹ̀ ìtumọ̀ ìlédè lárúbáwá ni pé yìí máa ń na obìnrin púpọ̀ láàyè dọ̀rùn àsọ́hù àwọn a pé kẹsí pé máa rìnrìn àjò púpọ̀ riwaya mi ń bẹ tó muslim pé lè tí máa lu obìnrin púpọ̀ wa ama muawiya anabi ẹ anabi ni orí muawiya fasan alukun lamadalahu kò sówó lọ́wọ́ rẹ̀ o anabi wa muhammad sallallahu alaihi wa sallam nítorí pé fatima wa bá anabi ọsọ tinú rẹ̀ fa anabi sallallahu alaihi wa sallam lamẹ́yìn ló ń wọ́n fẹ́ wọn o lamẹ́yìn náà ló ń wọ́n fẹ́ wọn o ta ni kó wọ́n fẹ́ nínú wọn àwọn àfa òní fíkì mú bí i pé àti kọ̀ láìfí kí bàbá àbí wàlíyọ ọmọ lóbìnrin kọmọ sọ pé ẹni tóun fẹ́ fẹ́ ní pópé nítorí nǹkan báyìí ìníjì ọ̀fẹ́ nírò ìta nẹ́bí rí i pé ọmọ ni ọmọ èké ní ṣe irú nǹkan báyìí irú nǹkan báyìí ní ń bẹ lọ́wọ́ ẹnìyí wọ́n lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹni ọba jẹ́ wàlíyù ọmọbìnrin ìmọ̀ bàbá àbí bàbá bàbá abẹ́ntọ́ wà ń po wàlíyù ọmọbìnrin. ثم قال لن إلى النبي واني أنكحي أسامة بن زيد tó bá gbọ́ ẹni tó ń mọ̀ tó lè fẹ́ tí ó sì ọ́ láǹfààní tẹ́ bára yín mu òun ni Usama ibn Zayd man ta ni Usama ọmọ ẹrú ànábì ni Usama radiyallahu anhu wa an abi ẹ̀wọ̀ bá nẹ́bi ti rí sallallahu alayhi wa sallam zaidu tọ́jẹ́rú fa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa pè ní zaidu ibnu muhammad tẹ́lẹ̀ kọ́lọ̀ tó pé ud'uhum li abaihim òun ló bí usama yìí ó dé ní torí pé fatima náà fàkẹ́rì tùhú ó nígbà tá nẹ́bù fún ọkàn òun kọ̀ kí lọ́jọ́ kan rẹ̀ ọkọ̀ nínú ọmọ ẹ̀rú ẹ̀kejì ni pé èèyàn dúdú ni Usama kódà lójú ayé anabi sallallahu alaihi wasallam nínú tí máa fún anabi ní concern ni pé àwọn èèyàn fẹ́ lè máa sọ pé àbíyá Usama gbé Usama fún Zaidu ni torí pé Zaidu tó jẹ́ bàbá rẹ̀ èèyàn pupa èèyàn funfun ni Usama sì jẹ́ èèyàn dúdú bẹ́ẹ̀ òun ló sì bí wọ́n ní ṣẹlẹ̀ kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan usama sùn lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam. sallam zaidu náà sùn anabi ó fẹ́ràn àwọn méjèèjì púpọ̀ àwọn ẹrú òun ni pé ó kì zaidu ni pé hibbu hibbu rasulillah Ayo òjíṣẹ́ ọlọ́run ó tún wá transfer ọkọ̀ yìí lórí ọmọ rẹ̀ náà wọ́n wá ń pè òun náà ní hibbu rasul ibnu hibbu rasul ó kì usama nù ààyò òjíṣẹ́ ọlọ́run ọmọ ààyò òjíṣẹ́ ọlọ́run tálà nẹ́bí múláyò èèyàn dúdú ọmọ ẹrú àwọn ọmọ kùrẹ́ṣì ń bẹ o nígboro maka ẹ̀kọ́ là nẹ́bí ń kọ́ wa sallallahu alaihi wasallam bọ̀tí ń bí yìí ká má fi kú lójú ọ̀nà bí tá a wà ni pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò nídìí ká wá rorò kúrò sóbìnrin tí èé ṣe oníṣekúṣe Usama dúdú bàbá rẹ̀ funfun àwọn méjèèjì wọn ni wọ́n wá sùn lọ́dọ̀ ànẹ́bì ńjọ kan torí pé bí bàbá lànẹ́bì wà fún zaidu ọwọ́dọ̀ ànẹ́bì òun gbé lọ ó sùn sámẹ́ náà sùn ànẹ́bì wá daṣọ bo àwọn méjèèjì èèyàn ò lè rí ojú wọn bọ́tásọ yín ò bo ẹsẹ̀ wọn bí ìgbà téèyàn bá fi aṣọ borí àtàrà tí ẹsẹ̀ wá. àwọn kan wá ń bẹ nínú àwọn kọ̀bá ìlú kan lẹ̀ lárúbáwá wọ́n sì wà dòní náà ọlọ́run bá wọn lẹ́bùn kí wọ́n lè mọ bí ìgbà táwọn ń ṣe dna táwọn àṣẹṣẹ ń ṣe lónìí ni pé á ah, lamọ̀yìn ló bí lamọ̀yìn ìmọ̀ ẹsẹ̀ ni wọ́n ti rí nǹkan kan ní <laughs> àbí wọ́n ní àtẹ́lẹwọ́ rẹ̀ dà tẹ́tí ẹ̀ náà wàá gba ah, ọmọ rẹ̀ ni ọlọ́run bùn àwọn lẹ́bùn eléyìí kì í ṣe pé wọ́n ń wọṣẹ́ o bíi dna ni bíi àwọn experiences pé ah, nǹkan báyìí kò gbọ́dọ̀ tọ́ba pé bí eléyìí ló ti jáde bí ó ti rí nì àwọn náà nírú mà bẹ́ẹ̀ àwọn èbó dọkumẹ́ǹtì tiwọn lójú ó di níta ń pè ní sáyẹ́ǹsì wọn lọ́kàn nu wọn wá bá ànábì sọlọ sọlọ mọtọ ní tọ wá bá ànábì ṣe o àmọ́ gẹ́gẹ́ bí màtí ń bẹ lára tiẹ̀ náà ẹmọkẹyàn náà fẹ́ púrúf gá bá tiẹ̀ mọkíwà wa náà mọ àwa náà mọ rú gàrà ọba ń tọ́ wa yẹjú lọ́dọ̀ ànábì tán lọ́wọ́ ní àròsùn lọ́la yìí pé òun búra ló kọ́ ọlọ́run pé ẹsẹ̀ dúdú tó ń wò yìí látara funfun yìí ló ti jáde fàfárí ànàbí yìí sọlọlọ wọn nínú ànàbí dùn púpọ̀ njọ́ dẹ pé gbogbo èèyàn ẹ wá gbọ́ pé òun ọmọ tí wọn kọ́ wọn ò rí ẹni tí wọn dá sọ́bọ̀ òun èsì sára Màdínà àmọ́ ẹsẹ̀ tó ń rí yìí òun búra ló kọ lọ́hùn pé dúdú yìí ara funfun yìí ni ló ti jáde wàhùwà kẹdàlẹ́kẹ̀. Usama yìí ni Fatima lẹ́yìn anabi wa wí fún pẹ̀tọ́ àwọn Muawiya àwọn tó lọ́kọ̀ tó nípò ń lù àmọ́ báyìí ni kò ní pè rẹ̀ ànkìhí Usama bin Zayd uh, fakarihtu gẹ́gẹ́ bí alára ẹ̀yìn abara Fatima wò pé lẹ́vù tòun ju lẹ́vù Usama lọ fakarihtu olóhùn kọ ọkàn òun kọ́ thumma qala ànábì tún rìpíìtì ẹ̀ ànkéhé Usama bin Zayd fẹ́ Usama yóò lálùbáríkà fanakahtuhu Fatima ni mo bá gbà mo fẹ́ Usama faja'ala Allahu fihi khayra Fatima gan ni sọ bẹ́ẹ̀ fún rẹ̀ pé oore tó wọn ọ̀ràn kan wá kàn bẹ́ẹ̀ wàgbàbàtù bihi lédè lárúbáwá ni kí ni yóò dùn púpọ̀ alfarahu bin ni'ma wàgùtàbàtú bìhì pé òun wá ń yọ̀nù dẹ̀ra pé òun fẹ́ Usama tá nẹ́bi ní kó wọn fẹ́ sallallahu alayhi wa sallam wa radiyallahu an Usama wa an Fatima wa an sa'iri sahabati nabiyyi sallallahu alayhi wa sallam eléyìí ni hadith méjì tí alimami Maqdisi mú wa ń pọ̀ ọ̀rọ̀ tọ̀láàkù amẹ́rìí gbogbo ọ̀rọ̀ tọ̀láàkù la lè mẹ́nu bà. amenụta amenụba tá amẹ́nu náà kí a fi èsì nínú ntọ́lọ́ hadith alákọ̀ọ́kọ́ kámẹ́nu náà hadith pé ibnu umar kọ́yàwó rẹ̀ nígbà nígbà haibọ̀ ara àwádìí ìjìnlẹ̀ táwọn àfáà ni pé inú tàn ni pé ibnu umar fẹ́ràn ìyàwó rẹ̀ púpọ̀ kí ló wá pa tó fi kọ́ gan ọkọ̀ ń fẹ́ ńgbà tí wọ́n wádìí wọ́n ní Umaru bàbá rẹ̀ ló ní ọkọ̀ Umar bin al-Khattab tó jẹ́ bàbá Abdullahi òun gan ló ní kí Abdullahi fẹ́ràn ìyàwó rẹ̀ bàbá Abdullahi ò fẹ́ràn ìyàwó rẹ̀ gbogbo ẹrú tí ń bá nírú pọ́blẹ́mù báwọn náà kọ́ gbọ́ lónìí o àbí ìyá ìyá ọkọ fẹ́ràn ìyàwó ọwa ni sọ fẹ́ rójú rẹ̀ ń àfikọ́ mọ̀ wọ́n lọ gbogbo ntí gbúdálẹ̀wò ṣe ò lè rí dùnú láyé àfi kọ́ ọkọ ọmọ òun kí ni ipò tí sẹ̀ríà ìsìláàmù dúró ń pẹ́ ẹ̀ ipò tí sẹ̀ríà ìsìláàmù dúró ń bẹ̀ náà lẹ́tí rí hun ànábì ní kí Umar ó kí Ibn Umar ó ṣe kíni kọ́ fẹ́yàwó nẹ̀ padà òun ni alimami Ibn Taymiyyah Sheikhul Islam Ibn òun tiẹ̀ wá sọ pọ́n pé idha amaratu ummuhu bitolaki mura'atihi fala yastajibu laha ibn taymiya ni bobirin oba se to won arin won wa toko re ti dun bi oko ba wa sasa be pe wa birul walidaini olon ni ma se bi ma se ya ma se baba nto bi ni se won ni pe omo yi ko sa ko na ni ma ni korira mi o wa be koro omo obirin na le ma se ya yi boya awon eyan re se bóyá nǹkan kan ni àmọ́ ní tí sẹ̀rí àwò ni pé só àárín òun àtọkọ rẹ̀ dán ṣé kò ṣe ní tí ó lè mọ́kọ rẹ̀ yọ̀ǹda rẹ̀ mọ́sàásá bẹ́ẹ̀ pé ọlọ́run ní amọ́sẹ̀yà bàbá mọ́tòrí ẹ̀ ṣe jàǹbá fúnru obìnrin bẹ́ẹ̀ Ibn Taymiyyah ní fa inna alayhi anyabarraha ntọ́lọ̀ ní o ṣe ni pé ṣe dáadáa sí ìyá rẹ̀ wa laysa min birriha tatliqu kò sì sínú sí dáadáa sóbì kakọyàwó ẹni nípa báyìí àwọn ìyá àwọn bàbá wa náà ń gbọ́ ẹ̀yin náà ọlọ́run ní jẹ́ máa dúró ń lo pé àfikọ́ sákọ̀ kọ́dẹ̀ lómi ò ní torí kí ẹ sáà ti sọmọ ìlú àwọn èyí náà ni láti ilẹ̀ náà mo ti ní ìfaramọ́ kò sì dùn mọ́hun dìsín náà ẹ̀dàkùn ẹja gbọ́ ìlànà ọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmì ìtọ́jẹ́ ń ta afẹ́fẹ́ rinlẹ̀ ni pé ìyá ọ̀lẹ́tọ̀ rẹ̀ o kò sínú ẹ̀tọ́ tí ya ní kò sínú ẹ̀tọ́ tí bàbá ní pé lọ́ọ́ ṣe kí ni ìyàwó rẹ̀ irú ọkọ yìí gbogbo ní téèyàn bá ṣe fóbi rẹ̀ yọ mẹ̀ǹtẹ́ ni ẹ̀ ní ìṣe dáadáa sí òbí ẹni àmọ́ àwọn kankan ń bẹ tó yẹ pé ní kò sínú ẹ̀tọ́ wọn ara tí ò sínú ẹ̀tọ́ wọn ni pé má ṣe tọ́lọ́ mọ́ kò sínú ẹ̀tọ́ òbí má ṣe súnà mọ́ kò sínú ẹ̀tọ́ òbí. ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò sí nínú ẹ̀tọ́ òbí bẹ́ẹ̀ náà ni lọ́ọ́ kọ ìyàwó rẹ̀ kọ ọba àrójú rẹ̀ mi à kò sí nínú ẹ̀tọ́ tí òbí ní ìyànjẹ ni ó jẹ́ fóbìnrin tí ó dìsáàbù rẹ̀ káwá pé nítorí pé ìyá àbí torí bàbá ọkọ sáni àfikọ́ ọkọ eléyìí lálàyé táwọn àfáàṣe níbàámu pẹ̀lú ìtọ́sẹ̀lẹ̀ láàrin Abdullahi bin Umar àti ìyàwó rẹ̀ tá ń pè ní Aminatu bintu Ghaffar radiyallahu anhum ajma'in وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Náà. Ṣé ọkùnrin ọmọ sáwọn sọ pé lóyún lónìí ló lọ? Ó ń tó jẹ́ kó ti máa ń di ojoojúmọ́. Ó jẹ́ pé ọ̀hún ní padà fọ́ra ọ̀. Irú obìnrin ni àmọ́ orí ìgbà tó yẹ. Ìbéèrè wá lọ́tọ̀dọ̀ àwọn obìnrin ó sì ṣe pàtàkì púpọ̀. wọ́n gbogbo ọgbà tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin òun àtọkọ òun ọkọ òun a máa pé kí ni ọmọ wí lónìí lónìí lọ lọ pé ojú rẹ̀ ó sì tún padà wálẹ̀ àwọn òsì ní kọra àwọn ìjẹ́rú eléyìí túmọ̀ pé a ti kọ obìnrin ó lè túmọ̀ rẹ̀ ó sì lè má túmọ̀ irú òun lọ́mọ tóun gbà lérò bọ́bá pé èrò rẹ̀ ni pé yìgì àárín èmi pẹ̀lú rẹ̀ olónìí ni lọ́jà ó ti kọ́ náà nù o àmọ́ ẹ̀rí pé lónìí lónìí lọ́ lọ báyá pé kọ́sá lọ léyìn náà ẹlòmí ó pé ọtí ẹ̀kọ́kọ́ dé léyìn náà bó wọ́n jẹ ẹgbẹ̀bẹ̀ ẹ́ kọ́kàn tó rọ̀ <laughs> irú eléyìí o tí dé kò tọ̀láàkù pe máa pé ọ̀rọ̀ tọ̀láàkù ṣe ṣe fásiwá jẹ́nẹ́rà àfi kẹ́ pé ọkọ kẹ́ pé ìyàwó kí ló wí kí o lérò pẹ̀lú ti ń rí ọ̀rọ̀ yìí pàkíyèsí kan bẹ́yẹn bá wá sọ lábùdù tó tó ní tọ̀láàkù nú bóyá kéwú lápẹjú ẹnìsìn ọwá ní ìwọ́bìnrin yóò àǹtí pọ́ọ̀lì kù ọwá ní àwọn ògbèrò rẹ̀ kò nídìí èrò bẹ́yàn bá ti sọ lábúrú kíni tọ̀lá kù jáde èyí wọn ò nídìí kíni kò nídìí àníyàn kọ́dà kò nídìí èyí tí fi ń sáwàdà ní gbogbo yìí wọn ò nídìí àbí àbí ọba pé àníyàn fi ọmọ àhà gbogbo orú yìí wọn kò nídìí á ṣẹ̀ṣẹ̀ máa wá wá pé yín jẹ́ kílé ròyìn. àmọ́ àwọn èyí tó lè mọ́tòmọ̀ méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wá òun ni ó ní ìdíká béèrè pé kí ní rò rẹ̀ wallahu ta'ala a'lam alaykum salam alaykum salam nínú ta wílẹ̀ kan ọ̀rọ̀ pé obìnrin tí ọkọ rẹ̀ ti kọ̀ yányán a ní ọ̀lẹ́tọ̀ sí kíni kọ̀ lẹ́tọ̀ sí jíjẹ múmu kò sí lẹ́tọ̀ sí lé gbígbé illa an takuna hamila illa an àfi tíru obìnrin bẹ́ẹ̀ bá ń bẹ nú oyún bí ń bá ń bẹ nú oyún túláàsì ọkọ gbọdọ̀ máa náwó lé e lórí àtoyún rẹ̀ tí ó fi bímọ ń bẹ nú sọ́rọ́ tó tọ̀lá kò bẹ́ẹ̀ obìnrin tí ọkọ ti kọ̀ yányán kò lẹ́tọ̀ sí jíjẹ kò sì sí lé ti jíjẹ múmu tí ń bá ń bẹ nú oyún fi bí ọmọ ẹ̀ aha ẹ ṣeun ọlọ́run san ilẹ̀ san dáadáa ìbéèrè ńlá ńlá fà béèrè ọlọ́run wa nínú àwọn àdánwò yorùbá tó yẹ pé ní gbogbo nǹkan làásàfẹ́ máa sọ dayẹyẹ àti tó ní di ká àti tí ò ní di àti tó ní di ká pèrò ń bíi pé ń nú ẹ̀jẹ̀ yorùbá pé àfáà ní bí obìnrin bá parí ẹ̀dà rẹ̀ lẹ́yìn tọkọ rẹ̀ kú èyí tá ń pè lópó òpó ìjọ nídìí kásẹ̀sẹ̀ kó yẹn jọ ọ̀la ló kọ̀la ní jáde kò tọ̀nà bẹ́ẹ̀ rárá nù sẹ̀ríà ẹ̀dàkùn lódodo ọ̀rọ̀ ajáde nù òpó nídìí kódà kò nídìí à gbèlè àwà dádúà lẹ̀ àbá wà sọ di àbá má sọ gbogbo àwọn eléyìí ẹni ọlọ́mbà ti ní kí súnà wà lára ẹ̀ dákun ẹja jìnà sí kò fi bí kankan bá mú kò sí nǹkan kan tọ́jọ́ nínú islam ọlọ́nkọ́ sàmánà o hádà wàláhù àdàmù sọlọ́lọ́ wàlá nàbíyìnà muhammadu wàlá àlì wàsọ́ọ̀bì yẹn jùlọ.